فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقول فون ولغبا كي ألون أقول كوكوا كلون إجوتوا ọlọ́ọ̀bá tí adọ́pẹ́ fún òun náà

ànábì wa muhammad sallallahu alayhi wa sallam balagha risala wa adda al-amana àmánà sọ́nà ọba صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam ó gbìyànjú láti pé àmánà bákan náà iṣẹ́ tọ́nà ọba fi rán ànábì sallallahu alayhi wa sallam ànábì rí pé òun pé iṣẹ́ náà nígbàtí ọlọ́ọ̀bá àdíkíọlá tó parí iṣẹ́ fún ànábì sallallahu alayhi ó wá ń sọ fún àwọn èèyàn pé halbalafto risala ṣe iṣẹ́ tọ́nà ọba rán mi ṣé mo ti jẹ fún yín àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni èrè òjíṣẹ́ òfin kankan pamọ́ nínú tọ́nà ọba fi rán ẹ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam wa rafa'a basarahu ila as-samaa ànábì bá gbójú sókè lẹ́tọ́ wo sánmà faqala allahumma shahad ó bá ní ìwọ náà wọn bá mi jẹ́rìí sí àwọn èèyàn ti jẹ́rìí pé mo ti sọ fún wọn ìwọ ọlọ́run bá mi jẹ́rìí sí ọlọ́run wa tó àyà kalẹ̀ wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́run bá wá sọ fún ànábì sallallahu alaihi wa sallam pé àlìyáwó ní ọjọ́ tèmi tó jẹ́ ọjọ́ àárọ́fà akmaltu lakum dinakum ẹ̀sìn yìí mo ti pé báyìí ẹ̀sìn tọ́lọ̀ bá fún ànábì sallallahu alaihi tó fún gbogbo àwọn ànábì tó ti wá lẹ́yìn ẹ̀ ọlọ́run wa sọ pé lénìí mo ti pé ẹ̀sìn wà sí mọ́mtò alaykum ni'mati gbogbo tó jẹ́ ìbẹ̀rẹ̀ èmi ọlọ́run mo ti parí ẹ̀ lẹ́yìn lórí wa raditu lakumul islama dina mo dẹ̀ ti yọ́nú sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀sìn tí ọlọ́run bá yọ́nú sí òun náà ni islam wa man yabtaghi ghayra al-islam dinan ẹni tóun bá wá yọ́nú sí nǹkan míì ní ẹ̀sìn tó yàtọ̀ sí islam falan yuqbala minhu ọlọ́run ní àní gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin irú ẹni bí a máa wá nú àwọn ẹni òfò ní ọjọ́ pé ìdí alìkìyàmọ̀ ohun tó ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ní islam inna dina inda allahi islam ọlọ́run ní ohun tó ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun ní alìsìlámù ẹni tó bá ṣe kan mí tó yàtọ̀ sí islam fala yuqbala minhu ọlọ́run ọbọ̀ nígbà lọ́wọ́ ẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní kọ́dẹ̀ aflahaman aslama ànábì ló ti ṣoríire ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó ń ṣe islam wakana rizkuhu kafafa ọlọ́wọ́ bá wá tún kẹ pẹ̀lú àrísìkì tó gbòòrò dáadáa wakanna'ahu Allahu bima ata ọlọ́wọ́ wá fún ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tí ọlọ́wọ́ bá fún eléyìí ni oore níwájú ọlọ́run kọ́lọ̀ máṣe oore fún ẹnìkọ̀ọ̀kan wa ẹgbẹ̀rún kọ́lọ́ mọ́ṣẹ́ ṣe oore fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí o tí a ti ń pera wa sí àkíyèsí láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam àti ìṣesí tí àwọn èèyàn máa ń ṣe sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam látara pé kí wọ́n máa kà ànábì lábùkù káwọn èèyàn máa wí ikúwí nípa òjíṣẹ́ ọlọ́run ọba alẹ́bí la yá ń fi kó àìníláhàwà ànábì tó ṣe wípé kò fi ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú tó jẹ́ pé gbogbo tó bá sọ pátápátá ọlọ́run ọba àlékè ọlá òun ló fi ràn àwọn èèyàn ẹ̀rí wọn wọn máa bú ànábì sallallahu alaihi wasallam ìṣesí ìsìnlẹ̀ kò ń ṣe nǹkan tuntun torí pé tipẹ́tipẹ́ ni nígbà tí ànábì gan bẹ láyé a rí àwọn èèyàn tí wọ́n máa ń bú ànábì sallallahu alaihi wasallam wọ́n bú ànábì alaihi wasallam wọ́n parọ́ ma innahu la majnun àrínú wọn tá sọ pé ànábì yẹn lamajinun wèrè ni àwọn ẹlòmíà ní innahu lasahirun wọ́n ní à ṣánàbí yẹn ni òpìdán ni wọ́n ní ànábì yẹn kọ́ òpìdán ni tó pé tó ń sọ fún yíyẹ idán ló ń pa àwọn ẹlòmíà sọ pé innahu lakadibun wọ́n sọ pé ànábì yẹn onírọ́ ni ẹlòmíì ni wọ́n sọ fún wọn wípé làṣà ìròyìn pé akọrin lásán ni ẹlòmí a ní làkáàrínù wọ́n sọ wípé agbègbà ní ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí kò ń ṣe nǹkan tuntun tí a bá rí àwọn èèyàn tí wọ́n bá ń ṣe ní àsìkò tí a wà yìí ló fi jẹ́ pé kọ́nà kó ṣàánú wa nígbà tí àwọn èèyàn bá ń bú ànábì sallallahu alaihi wasallam alladhi yanbaghi

ní ọ̀gọ̀rọ̀ ọgbà òun ni pé látara pé àwọn èèyàn mọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti pé nígbà míì sì ni nígbà míì ni ẹni tó jẹ́ mùsùlùmí òun ló máa jẹ́ sábàbí káwọn èèyàn bú ànábì sallallahu alayhi wa sallam torí pé ó pọ̀ nínú ẹni tó jẹ́ mùsùlùmí lénìí tó jẹ́ pé ìṣe sí ẹ̀ ó tako ti ànábì sallallahu alayhi wa ìsọ̀rọ̀ sí ó tako ti ànábì sallallahu alayhi wa bó ṣe ń lò gbèsè ayé ó tako bá dọ́bí sọ̀rọ̀ mọ́ àlùwọ̀sẹ́lá ṣe lò ó ẹlòmíín sì tó bá kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ tó lu ìyàwó ẹ̀ tó bá ní àkílódé òde wà ń lu ìyàwó ẹ̀ alówà ní sọ́nà rẹ̀ ṣébí sọ́nà ṣe kọ́ ẹni yẹn ṣébí sọ́nà ṣe kọ́ ẹni yẹn ẹlòmíín lọ ṣe ṣìnà ó ṣe ṣìnà ó fi fẹ́ yàwó kejì ó ṣe ṣìnà ó fi fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ ó ṣe ṣìnà alóhùn náà ti di bàbá bébì ṣìnà dẹ̀ ló ṣe ẹ̀yà wa ni ẹ̀yìn tó lọ́nà ní kádìdì fẹ́yàwó tí tí súnà bá ní kádìdì fẹ́yàwó ó ní kádọ fẹ́ ní ọ̀nà ṣìná ni nígbà tó kí obìnrin mọ́lẹ̀ ó tó yìgì ó wá di ṣìná ó di ọmọ ọmọ àlè nìyẹn kọ́nà má jẹ́ ká bá wọn bí ojúṣe náà ṣẹlẹ̀ kejì ọ́nà àsúnà náà ni à irú súnà súnà kọ́ ní ètò ṣe yẹn òun ní bí súnà ṣe ní kárìn oríṣiríṣi ìwà tẹ́lómi wù lélẹ̀ẹ́ ni wọ́n máa wò pé bóyá islam ló kọ́ wọ́n máa wò pé bóyá nọ́bí sallallahu alaihi wasallam ló kọ́ ló fi jẹ́ pé ń gbà míì ìwà àwọn mùsùlùmí ni wọ́n máa fi bú ànọ́bí sallallahu alaihi wasallam táwọn èèyàn bá wá ń ṣe eléyìí kí tó yẹ ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ànọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwa ìmọ̀ nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam a sì fi ìmọ̀ yìí a fi kọ́ àwọn èèyàn nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa mimma jahilahu annasu ani nabi sallallahu alayhi wa sallam wa yanbaghi an nu'allimahu nínú tó yẹ ká kọ́ àwọn èèyàn tí àwọn òun náà ni pé ànábì tẹ rí yẹn kò kí sọ̀rọ̀ pẹ̀lú fẹnu ọlọ́ọ̀bá sọ ń pa ànábì sallallahu alayhi wa sallam ó ní wàá máa yá ń tẹ́kọ̀ anil hawa òun gbogbo tó bá sọ wahyu ni ìsọ̀kalẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlámàhù shadidul quwa ẹ tó fi kọ́ òun náà ni àlàálì ẹ tó ní ìmọ̀ nínú àwọn màláíkà alámọ̀húnmọ́ ọ̀nà ọba fi ìmọ̀kọ́ màláíkà Jibril alayhi salam zikowwa màláíkà yẹn tó lágbára ni àmínú ẹn tó ní pọkàntán ni ó sí ọ̀nà ọba fi rán sánàbí sallallahu alayhi wa sallam khana Allah Jibril ò jàmbá ọlọ́wọ́ ọba bọ́nà ṣe ní kó wí fánàbí ló ṣe wí fún ànàbí sallallahu alayhi wa sallam wala yaktum kò fi kọ́kọ́ pamọ́ nínú tọ́nà ọba ní kó fún ànábì sallallahu alayhi wa sallam bó ṣe wá fún ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà lòun náà ṣe fún wa mélòó mélòó gbà àwọn èèyàn lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa nǹkankan ati àti ìdákẹ́ àwọn yẹ̀wúdí àwọn jíù wọ́n rí pe. pé ìkan nínú àwọn onímọ̀ nú wọn ó ní tẹ bá fẹ́ mọ̀ pé ànábì tẹ bá fẹ́ mọ̀ pé Muhammad ànábì ọlọ́run ní tòótọ́ ẹ lọ bèèrè lọ́wọ́ ẹ̀ ẹ lọ bèèrè ìbéèrè mẹ́ta lọ́wọ́ ẹ̀ tó bá ti gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì ọlọ́run ni tó bá ti gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì ọlọ́run ni wọ́n wá lọ bá nọ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ pé ma huwa ruh kí ni tó ń jẹ́ àrúhù ẹ̀mí spirit kí ni tó ń jẹ́ bẹ̀ anọ́bí sallallahu alaihi wasallam dákẹ́ ọlọ́run sọ áyà kalẹ̀ fún ọlọ́run wa yas'alunaka 'ani ruh ọlọ́run rí anọ́bí sallallahu alaihi wasallam wọ́n bọ̀ wá bí ẹ nípa àrúwọ̀ kí ni tó jẹ́ ẹ̀mí ọlọ́run ní tán bá ti dé tán wá bí ẹ kó lè rúọ̀ min amri rabbi sọ fáwọn èèyàn wípé àrúwọ̀fù tẹ rí yẹn nínú àṣẹ ọlọ́run ọba ní wa ma utitu minal ilmi illa qalila ìmọ̀ tọ́nà ọba fún gbogbo wa nípa ẹ̀ ìmọ̀ tó kéré ni ìyẹn fi yíwa pàdánù bí sallallahu alaihi wasallam kò ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ọlọ́run ti sọ fún pé wọ́n bọ̀ wá bí ẹ nípa ohun tó ń jẹ́ ẹ̀mí kò lè rọ́ min amri rabbi sọ fún wọn wípé ohun tó ń jẹ́ ẹ̀mí yẹn nínú àṣẹ ọlọ́run ọba ni nínú tí wọ́n tún bí ànábì sallallahu alayhi wa òun náà ni pé wọ́n máa bí ẹ nípa ashabul kahf pé wọ́n máa bí rí ànábì sallallahu alayhi wa nípa àwọn ashabul kahf ọlọ́run ní amhasibitum afahasibitum láà nínú suratul Kahf ibi tọ́lọ̀ ọba ti ń sọ̀rọ̀ àwọn ashabul Kahf ká má gbé láti bẹ̀rẹ̀ alhamdulillahi lladhi anzala ala abdihi nahnu naqussu alayka naba'ahum bilhaqqi innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda ṣáájú ayà yẹn ayà olówó àmbẹ̀ نعم، before wa rọ̀bátúná àti gbàgbé ṣáájú wa rọ̀bátúná ibi tí ọ̀rọ̀ nípa àwọn asáàbùlì káàfù ti bẹ̀rẹ̀ ma lahum bihi min ilmi wala li abaihim kaburata kalimatan takhruju min afwahihim yaquluna illa kadhiba فلعلك باخع إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا أم حسبتم أم حسبتم أن أصحاب الكهف لا مجفوا سبيني أم حسبتم أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا so ànábì sọ́lọ̀ àṣálá ó tún sọ fún wọn pa àwọn àṣábìlìkà nínú béèrè ẹlẹ́kẹta wọ́n ní ẹtú béèrè lọ́wọ́ ẹ̀ nípa zulkarnain alẹ́bí tọ́ọ̀fà bilad ọba tó jẹ́ wípé ó rí gbogbo tó jẹ́ orílẹ̀ ayé gbogbo tó jẹ́ orílẹ̀ ayé pátápátá òun ló ọlọ́run ni wáyé alúlẹ̀kà án zulkarnain ọlọ́run ní tọ́ba tún ti dé wọ́n bọ̀ wá bí ẹ o anzil kọ́rùnẹ́yìn qul sa'atlu alaykum minhu zikra sọ fún wọn pé màá sọ fún yín màá rán yín létí nípa ẹ̀ nígbà tábọ́bí sallallahu alaihi wasallam tó dá wọn lóò lórí àwọn béèrè yìí wọ́n wò pé á ah, àwọn kan wò pé ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn kan wà in tad'uhum ila al-huda falan yahtadu idhan ọ̀nà ní tó bá pè wọn tójú ọ̀nà wọn ní tẹ̀lé láíláí ẹlòmíì wọ́n máa sọ fún yín pé ìtínà bí àdáàbìlá ìkúntàmínà sọ the faith tó bá jẹ́ pólódodo ní ẹ ìyá ọlọ́run tó ń sọ yẹn jẹ́ parí àyẹ́ ń sèse tí ìyá ọlọ́run bá tún dé tó bá ti kúrò wọn sí nítorí ẹgbà kó làá tún wọ́n máa bí àwọn èèyàn pé ó yá ẹ̀mẹ́rìí wá ẹ̀mẹ́rìí wá tẹ bá wá sọ gbogbo ẹ̀rí yẹn fún wọn kọ́ jọmọ wọn á tún wà wá wí ni ló fi jẹ́ pé àwọn èèyàn kan wà lọ́nà fi sọ pé iná lẹ́dí iná káfàrù dájúdájú àwọn tí wọ́n jẹ́ kèfèrí yẹn sàwà ọ̀nà àlẹ́yìn àánzàrùtáhùn amlam tó ń zírùhùn láyòmìnú ọlọ́run tó dá wọn mọ̀ wọn ó ní ìkọ̀kọ̀ náà ni o bóyá o fà wọ́n létí àbò fi wọ́n lẹ̀ ò sọ fún wọn láyò mìínú wọn ní gbọ́ ọlọ́run ti wá sọ fún wa pé ó sọ fún wọn sọ fún wọn wọn ní gbọ́ tí wá túmọ̀ sí pàdé sọ ni a ní láti sọ fún wọn lè aláya kúrò ní mẹ́sì ṣújá tó bá ẹ̀là rọ́tò tó dà tó bá lọ́jọ́ pé di àlìkìyàmọ̀ wọn ní sọ pá sọ fáwọn ṣùgbọ́n wọn kan wà ní àwọn tí a máa sọ fún wọn ní gbọ́ wọn nígbà tó bá ń báyọ̀ sọ tí ò gbọ́ tí ò gbà kò yẹ kó jákàn tó rọ́nà ti ní òní gbà títí ẹni kó ṣe kí ni kò sọ fún wọn kọ́nà ọba kó ṣe wa nínú táwọn yóò mọ̀ ní pé ànábì yẹn sọ̀rọ̀ màálùú sẹ́lá kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu gbogbo tó bá sọ pátápátá wáhíù ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ló fi kọ́ ọlọ́run ló ló fi jẹ́ pé ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ṣe ní mubayyinun linnas ọlọ́run ṣe ànábì sallallahu alaihi wasallam lẹ́ntà máa ṣàlàyé òfin ọlọ́wọ́ bá fún wa wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim ọlọ́run ní a kùránì kalẹ̀ fún wa ànábì sallallahu alaihi wasallam litubayyina linnas kó lè máa ṣàlàyé ẹ̀fáwọn èèyàn ojúṣe tọ́nà bá gbélé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́

wà máa ní tàbàáni àti gbogbo ẹni tó bá tẹ̀lé mi àwọn náà gbọ́dọ̀ gbéṣẹ́ mi dání iṣẹ́ mi náà ní kí n pèpè sójú ọ̀nà ọlọ́run aláàbàfíìrọ̀tì lórí ìmọ̀ ẹni tó bá fẹ́ ṣèfẹ́ lójọ mọ̀ kò ní bùkátà sí mọ̀ ló fi jẹ́ kí ẹ rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn gbà míì tí wọ́n bá ṣàlàyé òdodo fún wọn kò sí òdodo yẹn ṣe fẹ́ hàn tó kò ní gbà náà ni torí ń kó ti tako ìfẹ́ inú ẹ̀ ìfẹ́ ló ẹ̀ ní kó fẹ́ ṣe mọ́lúdì fàájì máa ń pọ̀ mẹ́ dáadáa wọ́n á gbádùn wọ́n á jó tẹ bá wá ń ṣàlàyé gbogbo ẹ̀rí fún kò nígbà ó fẹ́ ṣe birthday inú ẹ̀ ìyẹn ti fà mọ́ ìfẹ́ inú ẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀kún kò ní kò nígbà ó jẹ tó kúndò ṣìnà tẹ wá mẹ́rin fún pé ọ̀nà oníṣìnà ò dáa kò fẹ́ gbọ́ kò fẹ́ gbà ni torí pé ìfẹ́ inú ẹ̀ ní ṣìnà yẹn afárọ̀ àìsà mọ́ni táhọ́dá ilẹ̀ ahù hàwà ọ̀nà onírí àdóbi sọ́nà lọ́wọ́ àríwọ̀ sádà bó orí èèyàn kan ni ìtáhọ́dá ilẹ̀ ahù hàwà ìfẹ́nú ẹ̀ ló mú lọ́lọ́un ìfẹ́nú ẹ̀ nígbàtí wọ́n bí sáàmì rí yù fáma kọ́tùbàkà yá sáàmìrí ìrẹ́ sáàmìrí yù kí ló dé tó fi jẹ́ pé ẹbọ ẹbọ ló ló ń ṣe lẹ́yìn ìgbà tí Musa ti kọ́ gbogbo ilẹ̀kọ̀ àlẹ́ ìsàlá ó ní àwọ́kádá ní kásàwọ́ láti ìlọ́ inni ìbàfọ́tù bí máa lam tabsuru ah, rí èmì rí lẹ́yìn orí ni òun tẹ́ mi yẹn òun mò ń tẹ̀lé ẹ̀mí mi dẹ̀ sọ fún mi pé ká mú ọmọ màálù ògédè gbé màálù ká máa sì ká máa forí kọlẹ̀ fún tẹ bá bí ẹlòmí pé kí ló ń ṣe tẹ́lòmí bá ní kò sọ náà kí lè rí ẹ a ní ẹ̀mí mi kàn sọ fún mi pé kò sọ náà náà ni ẹlòmí àtẹ́mí mi bá ti sọ ni tẹ́lòmí bá fẹ́ bọ̀rọ̀ jẹ́ mo rí èèyàn kan tó jẹ́ pà ń sọ̀rọ̀ òfin ọlọ́run fún àti ọ̀rọ̀ àgbọ́yé ó wá ní ẹ̀sọ gbogbo ẹ̀nà ó nítorí mo ṣe wà nínú kẹ́kọ̀ọ́ tọ́lọ́ fi kẹ́mi ni pé tí nǹkan bá jòdòdó ẹ̀mí máa sọ fún mi bọ́ ṣe mú kọ́ ẹ̀mí a sọ fún ẹ òun kọ́ fi mọ ìmọ̀ àmọ̀dájú fi mọ ẹ̀hẹ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba ló jẹ́ pé ohun tí ẹ̀mí wọn bá lọ ọba ló fi sí wọn lọ́kọ̀. ó ní wa àhìyáàna ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń sọ onírọ̀rọ̀ wáhíyù tó wà ó ní wa ó ní nígbà míì ó fi wọ́n kọ̀ jù sínú ọkàn ẹni kí wọ́n mùsùlùmí wá sọ pé ah, olúwa ní sí ni lọ́kàn à ah, ìwíkúwí nìyẹn ṣé ìyẹn jẹ́ àyà Quran òun tó máa tó wa náà bá ní kí ọlá ti fún wa tàrọ́kì òfin ikú máa múrẹ́ yìí láńtẹ̀bílù bàdàhùmá láńtẹ̀bílù bàdí ìntàmọ̀sáftùmbìhìmá mo ti fi nǹkan méjì fún yín tẹ bá ti mójútó nǹkan méjì yẹn lẹ́yìn ni ẹ̀ ní sọnù láíláí kitabullah wa sunnati síra ọlọ́run àti súnà ilé ànábì sallallahu alaihi wasallam la yaftariqan àwọn méjèèjì wọn ní yára wọn sílẹ̀ títí tọ́nà àfi jogun èyàn lè ṣe ẹ̀sìn pẹ̀lú Kùránì láìsí súnà ń bẹ̀ èyàn ò sì lè ṣe ẹ̀sìn pẹ̀lú súnà láìsí Kùránì níbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní utitul Qur'ana wa mithluhu ma'ah ó lọ́nà ń fún mi ní Kùránì àti tó ṣe déédéé Kùránì papọ̀ wa ma atakum ar-rasulu fakhuzuhu gbogbo táwọn bí bá fún yọ ọlọ́run ní ẹgbàá mú wa ma nahakum anhu fantahu gbogbo táwọn bí bá kọ̀ fún yín ọlọ́run ní ẹ sáré tètè kú ọ̀mẹ́ tánàbí bá ti payín láṣẹ kan ẹ tẹ̀lé tó sọ wà máa yá ń fi kó àìní hawa torí pé kò sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nú in huwa illa wahyu yuha gbogbo tó bá wí fún yín wahyu ní ìsọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ lọ́wọ́n bá allamahu shadidul quwa ẹ tó ní ìmọ̀ tó lágbára lẹ tó kọ́ òun náà ní Jibril alayhi salam ànọ́bì ò kìí jẹ́ gbogbo wa náà a kọ́ ṣe ànọ́bì sallallahu alaihi látàrí eléyìí ká má máa sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀rí púpọ̀ ní àwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam ń sọ kalẹ̀ tó jẹ́ pé àwọn sọ̀háábà kò yé wọn ṣùgbọ́n wọ́n gbà pé ìbánàbí ló sọ ànábí ò sì ní sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú tó wọn ní já níyàn wọn ní já ànábí sallallahu alaihi wasallam níyàn nígbà tó sọ fún wa wípé ìdà walaghal ó ní falyaghsilhu sab'a marrat Ula una bèjò rọ̀ ó ní tí ajá bá tẹnu bọ igbá ìkọ́nu yín igbá tẹ fi ń jẹ tẹ fi ń mu tí ajá bá ti tẹnu bọ̀ fàlíyà sílò ó sábà àmọ̀rọ̀t ó ní kó fọ ẹ̀fọ́ ní ẹ̀méje húlà húnà bèjò rọ̀ ẹ jẹ́ kẹ́ yọkọ́ ń bẹ̀ kó jẹ́ pẹ̀lú iyẹ̀pẹ̀ lásìkò tá ń sọ yìí àwọn sọ̀hábà wọn ní tó fi ń tẹ̀sí kẹ́míkà débi pé wọ́n fẹ́ mọ̀ pé itọ́ ẹnu ajá ó wà poisonous lẹ́yìn náà ni wípé ànábì ní kí wọ́n lo yẹ̀pẹ̀ kò ní kọ́ lo ọṣẹ ìmọ̀gbàlódé ló wá fi yé wa wípé tí poison bá wà lára nǹkan tẹ bá fi ọṣẹ fọ̀ ó lè má lọ ṣùgbọ́n tẹ bá fi yẹ̀pẹ̀ fọ̀ ó máa kú ọbẹ̀ lẹ́fìrí tábọ́bí sọ̀rọ̀ àtàlá tó bá ṣègbọ̀nsẹ̀ á tún fi ọwọ́ ẹ̀ á fi gbolẹ̀ ọwọ́ yìí tẹ bá fi gbo ilẹ̀ tẹ́ fi ilẹ̀ bó sì lè máa rùn ṣùgbọ́n kò ní sí poison bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ yẹn ti pa poison ẹgbò fàpẹ̀rẹ̀ téèyàn bá ń ṣe ẹja tẹ wá lo earthen pond àtẹ tó lo àwọn pond ìgbàlódé yẹn ẹja tí ẹ bá kó sínú earthen pond earthen pond náà ní pé kẹkọ̀ọ́ gbẹ́kò tó ilẹ̀ ńlẹ̀ lásán bóyá ibi tó súnmọ́ rà kẹ̀dẹ̀ domi síbẹ̀ torí kó jẹ́ ìyẹ̀pẹ̀ natural habitat ni gbogbo nǹkan bí ìdọ̀tí oúnjẹ tó jẹ́ pé tẹ bá gbé ẹja sínú reservoir tó ń pa wọ́n yẹn kò lè pa wọ́n bẹ̀yẹ láíláí torí àwọn kẹ́míkà tó wà lára yẹ̀pẹ̀ yẹn tó àwọn sọ̀hábà tánàbí sọ̀nà tẹ́lá bá sọ nǹkan fáwọn ó ní bí eṣinṣin tó bá bà torí oúnjẹ yìí kí ló ní kẹ́ ó ní fálì yòókù mi tù ẹ mú eṣinṣi yẹn ti bọ́ lóúnjẹ yín pátápátá ó lè ní anna fi ìjànà ìhì dá ó nítorí tí àìsàn ó wà níbi ìyẹ́ ẹ̀kan ó ní kejì dàwà ìwòsàn wà ní kejì àwọn sọ̀hábò jàníyàn tó rọ́mọ̀ ìpé láyé ń fi kú ánìláháwà gbogbo tó sọ yẹ kò ń ṣe inú ẹ̀ ló ti wá

àbí wọ́n ló kọ̀ wó pé kó dúró mẹ́ ẹ̀wọ̀n nǹkan àwọn gbà pé tó bá jẹ́ pọ́nà ló ní kànáà bí dúró mẹ́ ibẹ̀ náà ló lóore wọ́n sì gbà bí ò ní ṣe nǹkan àbí kó jẹ́ pé wáhì ẹni yẹn wá wò pé ànábì ṣé ló ní ní bẹ́ẹ̀ ànábì ní bẹ́ẹ̀ mọ̀ wá sọ pé òjijì ọlọ́run bá wà lójú ogun èèyàn kì í dúró rú bí yìí o béèyàn bá wà ń rú bí ọwọ́ kan ní ọwọ́ ọ̀tá máa bà ànábi sàlàsàlà jẹ́ kúrò mẹ́. tó lórí jẹ́ wípé ìṣesí ànábi sọ̀rọ̀ mọ́ wọn àdìwọ̀n sẹ́là gbogbo tó bá ti ní ṣe pẹ̀lẹ́sìn ànábi ò kì í ṣe pẹ̀lú fẹ́ẹ́lú. lórí jẹ́ pé ẹ rí ọlọ́ọ̀bá ń sọ fún wa ní súrọ́tù Nazi'at wípé ẹnikẹ́ni wà á máa máa nì nínú ọwọ́ bẹ̀rẹ̀ nígbà tó lọ́ọ́ nípa ìdájá ájẹ́ tọ́ ọmọ tó lè kó bọ̀rọ̀ يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى ọlọ́run ní ẹ̀rẹ́ tó bá jẹ́ olùkọjá àlà wà á sáwọn àyàkà dúnìyà tó gbé ọlá fún ilé ayé lórí ìtọ̀run fa iná jẹ̀híìmù ló máa dé sí lọ́rùn wà á máa ma khafa ọmọ rabbi ṣùgbọ́n tó ń bẹ̀rù pé á ọjọ́ kan mo máa dúró wájú ọlọ́wọ́ bàbá yìí wà náà nafsa anil hawa ó wá ń kọ̀ fún rẹ̀ níbi ìfẹ́nu fa ibi tó máa dé sí ibi òun ni àlùjọ náà bá fẹ́ wo àlùjọ náà jọmọ́ ó gbọ́dọ̀ kọ̀ fún ìfẹ́nu rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadukum èèyàn kọ́nú yóò tí ìgbà ọlọ́rọ̀ bá gbọ́ kò tí ìgbàlùkì àmọ̀ gbọ́ kò tí ìgbèmí ànábì sallallahu alayhi wa sallam gbọ́ hatta yakuna hawahu tabi'an tí wọ́n bá sọ pé ànábì sọ pé a kódà kó jẹ́ pé bí lóhùn ìfẹ́lú wa a gbọ́dọ̀ pàtì fún fẹ́lú ànábì sallallahu alaihi wasallam ànábì ní máa taraktu shay'an yuqarribukum ila al-jannati wa yub'idukum 'ani an-nar illa amartukum bihi ó ní lè ẹ̀rí fáwọn kọ́kọ́ wà lọ́bí sallallahu alaihi wasallam máa sọ fún wa wípé ẹ tó bá ṣe nǹkan báyìí ọlọ́run máa gbé jìnà sí agbègbè síná asomálùjọ náà ó ní mọ̀sánmọ̀ yáwùmọ̀lì fi sabilillah ó ọlọ́wọ́ bá máa gbé òun àti iná síra wọn ní tí ò sí ní 70 distance ẹ̀yìn náà wò torí pé ó ṣe kí ni ó gbàwẹ̀ ó wà ní sábọ́ bí máa sọ fún wa bẹ́ ó wá ní kò sí nǹkankan tó jẹ́ pé tẹ́ ẹ bá ń ṣe ó máa jẹ́ kẹ́ rójú rí ọlọ́run kẹ́ wà lùjọ́ náà tẹ́ ẹ bá sì ṣe agbé yín jìnà sínú àyàfi kí n ṣe pàṣẹ ó túbọ̀ sí pé ó sábọ́ bí ó lè rójú rí ọlọ́run látàrẹ torí tó bá jẹ́ pé o máa rójú rí ọlọ́run látàrẹ ànábì sọ́nà láti pẹ́ láti pé kó ṣe lọ́fíìlà kan lọ́wọ́ yàn fún ẹ pé kó máa yàn tí ò sínú tàbí yàn fún ẹ mọ́lìkì ó ọ̀rọ̀ ẹ̀ wípé ẹnikẹ́ni tí ó ohun tó ń sọ ni wípé inna muhammadan ọ̀nà rọ́bàwù ó ní tẹ́lì yẹn sọ ni wípé ànábì sallallahu alayhi wa sallam ó jàmbá ọlọ́run ó jẹ́ kí ni ó jàmbá ọlọ́run kí èèyàn máa sùn ní halkọ́ sí ìfàpẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ pé tó bá wo yorùbá film fún 24 hours kò ní sùn ó wá dé hálùkọ̀ ó wá ń sùn hálùkọ̀ tó ti wá bóyá bí oṣù mẹ́fà sẹ́yìn ọjọ́ tó ti wá dé ló wá ń sùn ẹ́ anọ́bì sallallahu alaihi wasallam ìmọ́mù mọ́lìkì ní tí kan bá ṣe dídí tó ń ni pé anọ́bì sọ̀lọ̀sọ́lọ̀ pé nínú àwọn nǹkan tí ò tí ò sọ lòun wá fi kún láti gbọ́dọ̀ ṣọ́ra ó wá wa máa fi ṣe bákan náà fi nǹkan kan yuqarribukum ila an-nar tó jẹ́ pé tẹ́ bá ti lọ ṣe ó máa sọ yín dọmọ náà wa yub'idukum 'anil janna tẹ́ bá ti ń ṣe ó máa gbé yín jìnà sí àlùjánnà illa nahaytukum àyàfi kó jẹ́ pé mo ti kọ́ fún yín gbogbo tó lè jẹ́ aṣọ orí ayé àtọ̀run àlọ́bì ti kọ́ fún wa káàdì irun ẹjí irun tí ò yẹ kó bèèrè dì kó fèrò fúnrun ànọ́bì ti kọ̀ fún wa kájẹ rìbá ànọ́bì ti kọ̀ fún wa kéèyàn lọ ṣe kóńkó náà fẹ́ léjì kó ní èjìhùn mi ọlọ́run sì fún léjì pé ah, èjìhùn mi èjìhùn mi lórúkọ ẹ̀ ọlọ́run sì fún léjì lòun náà bá lọ mú fáìlì lówó pé kóun náà fi fáìlì yín kí lọ́lọ́run tọ́pẹ́ ànọ́bì tó bá ṣe bẹ́ ọmọ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni kọkùnrin wó ṣùṣùn kó lóòun náà fẹ́ lú sí àdọ́bì kan fún wa kọkùnrin wó ṣùṣùn kó wò pé ah, irun táìsì yẹn lówó òun gẹ irun pọ́ǹk lówó òun gẹ àbí pé kọ́bọ̀ òun la fáti sáàrin orí báyìí gbogbo orú ṣe sí báyìí jọmọ àdọ́bì ti kọ̀ fún wa torí pé kí ni tá a bá ń ṣe ó lè sọ wá di ọmọ náà ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mú dá nínú ìgbésí ayé wa pé gbogbo táàbọ̀ bí bá sọ sallallahu alaihi wasallam kò sọ pẹ̀lú fẹ́nu ìyẹn ló fi jẹ́ pé àwọn onífẹ́nu nínú tó máa ń ṣe òun náà ni wípé wọ́n á ní máa já ànà nínú al-Qur'an qabilnahu wọ́n á ní ṣe rí bá ṣe wáyé àwa náà nífẹ̀ẹ́ ọlọ́run ẹni ọlọ́run níwá o gbogbo nǹkan tẹ bá ti wí tẹ bá ti mú wá látinú Qur'an a máa gbà wà máa sí wáhù ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí kúrán ẹ wò àwọn onígbà lọ́wọ́ yín o wọ́n ti wá gbàgbé pé nù kúrán náà ló wà pé wà máa yá ń fi kò ánì láwà pé kò ní sọ̀rọ̀ pẹ̀lú fẹnu wọ́n ti gbàgbé pé wà ń dáná ilé ka zikirọ̀ lìtùbá yìí náà lè náà aṣọ kúrán kalẹ̀ fún ẹ lè ṣàlàyé ẹ̀ inú kúrán náà ló wà muhammadu rasulullah òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ti gbàgbé pé nù kúrán ló wà

béèyàn bá ní nǹkan kan sí tánàbí sallallahu alaihi wá mú nǹkan yẹn ànábì lọ sí ìjù ẹ lọ wà azwajuhu ummahatuhu àwọn ìyàwó ànábì yẹn tún ní ìyá ni wọ́n jẹ́ o ni gbogbo àpọ́nlé tẹ máa ń fún àwọn ìyá yín fún àwọn ànábì bó ti jẹ́ pé lè fẹ́ وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا nígbà ọlọ́ọ̀bá àlíkí ọlá fẹ́ sọ ń pà lórí sallallahu alaihi wasallam ó ní in wahabat nafsaha linnabi in arada an-nabi an yastankihaha ọlọ́ọ̀ ní tí obìnrin kan bá wá bá lórí sallallahu alaihi wasallam tóbìnrin wá approach ẹ̀ bóyá bí tánà bí ti ṣe wáàsí lọ́wọ́ ló wá ní àfọ́ oníwáàsí obìnrin wá wá bá nọ́bí sọmọ máa lè wọ̀sánlá pé ìrí ànọ́bì mú nífẹ̀ẹ́ mo fira mi fún ẹ nínú khususiyatu rasul nínú àwọn nǹkan tọ́nà ọba fi ṣe ànọ́bì yàtọ̀ sáwa tó kù òun nìyẹn ànọ́bì lè fẹ́yàwó láìsí máhìrì mẹ́ ànọ́bì lè ànọ́bì lè fẹ́ yàwó láì sí wà líyù fẹ́ pé ẹ bàbá ìyàwó dà tóbìnrin bá wá bá ànọ́bì sallallahu alaihi wasallam tó sọ pé rí ànọ́bì mo fẹ́ fẹ́ tánọ́bì bá nífẹ̀ẹ́ sí tó bá ti ní mo gbà ó dìbì ìyàwó ànọ́bì nìyẹn ìrí ànábì nìkan ló ní chance ẹ̀ o mìndú ni mo ni àwọn onígbàgbọ́ òdodo ìmọ̀ ni wọn wà ní délẹ́fù pé kọ́ wá sọ pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ yàn ṣe lè jẹ́ àfáà tó tóbìnrin bá wá bẹ pé àfáà mo fẹ́ fẹ́ yín wàá ṣe kí ni wàá lọ sílé àwọn òbí ẹni o ẹ wá rí ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin tí wọ́n lọ bá ànábì sallallahu alaihi wasallam pàwọn fẹ́ fẹ́ ànábì wọn ò ní dín ní márùn-ún wọn ní dín ní mélòó mélòó jọ mọ́ márùn ṣùgbọ́n ní gbogbo wọn kò sẹ́ńtà náà bí fẹ́nu wọn kò sẹ́ńtì àná bí ṣe kíni tó fẹ́ nínú wọn a sì rí nínú wọn ẹni tó jẹ́ pé gbà tó wá sọ bá náà bí tó bá máa fẹ́ mi mo wà lé o ànábì wo báyìí ànábì gbójú kú ọ̀bẹ nígbà tá ànábì wo kò wọn ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ pọ̀ ní ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ní ẹ̀kọ́ obìnrin tó bá ti tó lọ ní ọkọ tó bá rí ẹni tó nífẹ̀ẹ́ sí kò sí láìsí ó lè sọ fẹ́ nìyẹn fóun nífẹ̀ẹ́ òun fẹ́ jẹ́ ìyàwó ẹ̀ tẹ́niyẹn bá jẹ́ ní eré kò sí láìsí mẹ́ tí ò bá lè sọ fún rẹ̀ ó lè rányàn ìyẹn dẹ̀ tún dáa ó lè lọ sọ fún dáàdì ẹlé pé dáàdì mi mo láìkì àbú báyìí báyìí mo láìkì brọ́dà báyìí báyìí dáàdì ẹ lè pe ẹni yẹn tí ó ti yé kọjọ sọ láàrin ara wọn ìyá wa Khadija tó jẹ́ ìyàwó àkọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam Khadija rí ànábì sallallahu alaihi wasallam ó sì nífẹ̀ẹ́ sí ó sì ran arábìnrin kan sánàbì pé kó bóun sọ fánàbì sallallahu alaihi wasallam torí pé Khadija rí dáadáa orí àmánà orí ìdí ọkùnrin dáadáa lára ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ni ẹ̀kọ́ àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tààrí kọ́ òun náà ni wípé obìnrin mọ̀tọ́ bàdá kò ní ohun tí ẹ̀bá tó bá hùn yìí ni tàbá fẹ́ fẹ́yàwó tàbá fẹ́ fẹ́ ọkọ àti ń jẹ́ yọ́n pá fẹ́ ọkọ àti ń jẹ́ yọ́n pá fẹ́yàwó alágbájá ló máa fẹ́ ó fẹ́ ó ló máa fẹ́ kìtì ló máa ń bi lọ́gọ́rọ̀ gbà bóyá ọkùnrin yẹn lówó àwọn òbí wá fẹ́ olófẹ́ kó fẹ́ sẹ́mi pé tó bá jẹ́ ní ire ni wọ́n rí tí wọ́n wò pé wọ́n mọ àwọn tẹ́ àá afá tó máa fẹ́ yìí kọ́nà ọba kó wá ṣe dáadáa fún àwọn ọmọ ìyá wa mùsùlùmí dáadáa ẹlòmíín sì tẹ́ bá fẹ́ fẹ́yàwó lọ́dọ̀ ẹ̀ ohun tó máa kọ́kọ́ bí yí ni pé kí ọmọ òun máa hẹ́hà a ní bàbá kan ní ọ̀nà òkè mẹ́ bàbá wa jíjọ lánàá mi kọ́lọ̀ bá wa ṣàlékún dáadáa bàbá náà àti ẹ̀mí gígùn àlàáfíà ara bàbá dáadáa ni wọ́n nínú àwọn ọmọ wọn obìnrin àbí gbogbo ọmọ wọn obìnrin ò lè wá fẹ́ wọn nínú tó máa bí ẹ̀lì yẹn àwọn bàbá wa túnmùra láyé ìgbà yẹn náà ohun tó máa bí ẹni pé ilé ẹlẹ́ àdó ti fẹ́ fẹ́yàwó kí ọmọ iná máa ẹ̀hà Sheikh Roqeeb inṣáàlá ìyàwó tiẹ̀ náà máa yẹ́ àrí kò sọ̀rọ̀ ni tó bá ti máa lù kò ń ṣe báyìí báyìí ṣé o ẹ̀ á ṣe bó dábẹ́ á Allahu Akbar ọmọ imọ́ ni ẹni pé kò sí ẹ̀sàn wúwo ni ni ó ṣàmì inú ẹ̀ ti jù bí pé á èmi nìkan tán ẹlẹ́ha á ẹlẹ́ha mẹ́rin ọ̀nà adẹ̀ṣe bẹ́ẹ̀ ọ̀nà àṣẹ ní rọrùn tí ó ti yé bó ṣe yẹ nìyẹn ìgbésí ayé tó yẹ kí mùsùlùmí gbé nìyẹn o ìgbésí ayé dáadáa nìyẹn ìwọ mùsùlùmí dáadáa ẹ́ ọba lọ́lọ́ ń ṣe gbogbo mùsùlùmí ògbọ́n tọ́lọ̀ sọ ni waliman khafa maqama rabbihi jannatan ọlọ́ni gbogbo ẹ̀ tó bá ti páyọ̀ náà àlùjọ́nà méjì ni àlùjọ́nà ayé àti tọ̀run ẹ jẹ́ ká máa practice ìgbésí ayé ta máa lọ lù lọ́run láti ilé ayé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni jọ̀mọ́ kọ́lọ̀ máa ṣe bẹ́ẹ̀ fún wa kọ́lọ̀ kú ti bá wa rọkọ̀ àwọn ìyàwó wa kọ́lọ̀ bá wa fún wọn ní mọ́nì tó ga bí tòkè bí tòkè wúhùdù tó jẹ́ pé táwọn ọkùnrin bá ti gbé dé pé ah wọ́n tún ẹmọ̀ tọ́lọ ń ṣàánú ni ó dàbí ọ̀rọ̀ ta sọ́ọ̀bì kan jọ wo ni àwọn oníbàjẹ́ wọ́n ń sọ fáwọn ọkùnrin pé any man wey no go for protest there is no kini kan for him àríbẹ̀kọ́ ni pé ọkùnrin tó bá lọ protest làwọn máa fún ní kini kan làwọn máa fún nígbà làwọn máa fún láwo ohun táwọn fẹ́ nìyẹn kódà wọ́n ń sọ débi pé ọkùnrin tó bá lọ protest a ṣe ìṣìlọ́lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn sá ẹ̀hẹ́n so ló fi jẹ́ pé àwa náà wà ní kùsànà káwa náà ṣe dáadáa kárí umu ta máa sọ pé àbú mo fún yí ní oṣù kan sísè mo fún yí ní oṣù mélòó oṣù kan sísè kẹ́yìn náà lọ ṣe mọ́síná pé ọ̀lẹ́ lọkùnrin tó bá ti jó níyàwó kan náà kọ́nà ọba kó fún wa ní mọ́nì kọ́nà kó ṣàánú wa gbogbo àwọn ọ̀lẹ kọ́nà kó fún wa lágbára ó bẹ̀rẹ̀ látòrí Abu Yusra àti gbogbo apátápátá kọ́nà má ṣe ṣe ní rọrùn kọ́nà kó fi wá ṣe fòǹgẹ́ àwọn tó ti níyàwó ọmọ alálùbáríkà kí ọlọ́run bá kó bá wa fún wọn àwọn tí wọ́n ń tọrọ ọmọ ọmọ alálùbáríkà kọ́nà bá ṣe fún wọn àwọn tí wọ́n tọrọ ìyàwó kọ́nà kó bá fún wọn ìyàwó alálùbáríkà ọdún yìí tó kù yìí December a sì ní november december ó yá sọ bá lọ sọ kọ́nà má ṣe ṣe nírọ̀rùn gbogbo ẹ̀ tó fẹ́ fẹ́ yàwó kọ́nà bá ṣe nírọ̀rùn ohun tó ní kálukú wá ń fẹ́ náà dáadáa kọ́nà ṣe fún wa alọ́lùwà muhammad sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó lọ́n ṣe fún nìyẹn tí ò ṣe fẹ́ lómi àwọn èèyàn máa ń kọjá àlà àárín inú àwọn àpá nílẹ̀ yorùbá àbí láwọn bíi bídá nǹkan kan yẹn ẹlòmíì lè níyàwó ó lè ní twenty nínú ṣe sí táwọn àfáàsúmọ́ wá ṣe ń gbà mí tẹ́lú rí bá ti jáde láyé tó kú àwọn ìyàwó tó níyẹn òun náà dúró lórí pé tó bá ti kú wọn gbọ́dọ̀ lọ́kọ mi ìyẹn máa wá bí ń gbà mí káwọn obìnrin yẹn máa padà jáde kan máa dọ́gbọ́ sọ́rọ̀ ara wọn torí ṣéwù tó lọ ṣéwù ti sàtọ́kalẹ̀ pé wọn gbọ́dọ̀ lọ́kọ mi eléyìí ò ṣe lára ẹ̀sìn wa tí ọkọ bá kú tíyàwó bá ní ìgbàláyé tó sì ní àǹfààní ó dá kó lọ́kàn mi torí pé kò dá kóbìnrin wà nígbà kan kó má sí lábẹ́ ọkùnrin kò ń ṣe nǹkan tó dáa ọba elétò sí lọ́lọ́wọ́n ọba àlékè ọlá tòkọ́ náà bá kó ṣàánú ẹnìkan kan wa àwa tí a wà nílé ọkọ kọ́nà máa lè wa kúrò mẹ́ọ̀ ìfẹ́ tá a máa fi lo ìgbésí ayé kọ́nà kó jogún ẹ̀ fún wa kọ́nà kó ṣàánú àwa tá a ti níyàwó kọ́nà máa sọkọ́ adìyà pọ́n torí pé ẹni tó bá ti níyàwó rí tọ́nà ọba àlékí ọlá bá ní kíyàwó ẹ̀kọ́ ti ẹ̀ travel ó máa mọ lẹ́bù bí ó ṣe ń lọ tó náà dẹ̀ tó dáná ọ̀rẹ́ wa kọ́ ti dáná fún wa lọ́sàn yìí lọ́wọ́ ń bí lọ́ ń làágùn tààrà ní o lọ́wọ́ ń lọ́wọ́ wọn pé àfà ẹ má wo bẹ̀yẹ àwọn wa kọ́ ni <laughs> rárá ọ̀rẹ́ ọ̀rẹ́ wa yẹn bímọ ni ọ̀rẹ́ wa yẹn bímọ ni ọ̀rẹ́ wọn wá dì ìyàwó wọn wá dì padà délé láwá lọ kí wọn lọ́wá ní láti dáná fún wa lọ́wá ńlá bóbi làáfà wá ń bèèrè lọ́wọ́ pé á ah, lágbàjọ́ náà ló mọjọ́ tẹ́ ti dáná wọn ni ó ti pẹ́ gbogbo àwọn tó jàpọ̀ kọ́nọba mú wọn kúrò nípò àpọ̀ kọ́nọba fún wọn yàwó alálùbáríkà gbogbo wa náà gbogbo tá bá wà káfí payọ náà bá tó ẹni tó níyàwó náà à iṣẹ́ mà níjọ mọ́ kọ́nọba kó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kọ́nọ̀ kò dúró sí wa ànábì sallallahu alaihi wasallam nínú tá gbọ́dọ̀ mọ̀ òun ni pé ànábì òṣèlú nífẹ̀ẹ́ ní gbogbo tá ànábì bá sọ fún wa pátápátá ọlọ́ọ̀ba ló fi ràn ló fi jẹ́ pé tí a bá ti lọ fọ́wọ́ ọba ló fi rán ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ni wàmán àtọ́ àrọ̀sùn wàmán àtọ́ àrọ̀sùn faqad àtọ́ àlọ́ ẹni tó bá ti gbọ́rọ̀ sánọ́bì lẹ́nu ó ti gbọ́rọ̀ sọ́nà lẹ́nu nìyẹn téèyàn bá gbọ́rọ̀ sọ́nà lẹ́nu ìtumọ̀ ni gbọ́dọ̀ gbọ́rọ̀ sánọ́bì lẹ́nu ọlọ́run ni qul in kuntum tuhibbuna Allah sọ fáwọn èèyàn pé tó bá jẹ́ pé tòótọ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run fàtẹ̀lẹ̀ òun ni ẹ máa tẹ̀lé ìyá ànábì sallallahu yuhibbukumullah látàrí ọlọ́run nífẹ̀ẹ́ yín wa yaghfir lakum dhunubakum ọlọ́run ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ yín fún yín òun kílè mú pé onífẹ́ ọlọ́run òun kílè mú pé onífẹ́ ànọ́bì sallallahu alaihi wasallam tí wọ́n bá sọ pé bákan làwọn ìyàwó ànọ́bì ṣe ń múra wàá kó mú sókè ẹwà àwọn àfà láwùjọ wa ó wọ́ sí gan wọ́n wá sọ pé ìyàwó ṣe wù nìyẹn o à ṣe gbè ní kò ṣe ṣe wù kò ṣe ṣe wù rárá torí pé tó jí àfà ẹ̀rí lásìkò kan àwọn ọ̀tẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà ibnu àbá ibnu mọ̀sọ̀rọ̀ òdìrọ̀ ní aláàrin ó wá fi nǹkan yẹ ṣe wáàdì ó fi ṣe wáàdì láwùjọ àwọn kan wá ń kùn lẹ́yìn ibi ẹ má dá lò ìyàwó tiẹ̀ náà kọ́ ìṣesí ìṣesí àwọn obìnrin ni ìṣẹ̀lẹ̀ yẹn òun wá ń kọ́rẹ́tì àwọn èèyàn ń ta lé lórí wọ́n wá sọ pé ìyàwó tiẹ̀ náà kọ́ ọ̀rọ̀ yẹn wá ta sí ilé tó wá ní ẹ wá ẹ lọ wò ìyàwó mi mo ti tó ló léṣe kí n tó wá ta mo ti tó ló léṣe kí n tó wá ta ohun tí mo sọ fún yín ìyàwó mi náà ti ṣe é mi lé tẹ́mẹ̀ pé bó ti yẹ káfà rí nìyẹn nígbà táfà bá wá gba máìkì tó bá wọ̀nyàn sọ̀rọ̀ nípa ìmúra obìnrin wọ́n wá dé ọ̀dọ̀ ìyàwó títí ẹ wọ́n wá rí pé ìyàwó ẹ á ó jìnà pépépépé àbí àfà tó ń ṣe wá sí fún ọmọ ń ta wọ́n wá débi ọ̀dọ̀ àwọn ọmọ títí ẹ gbogbo nǹkan burúkú yìí pátápátá ló wá kún lára ọmọ àfà nǹkan aburú yìí àdánwò ńlá ni ìyapọ̀ ọlọ́wọ́n ọba nílẹ̀ yorùbá ó ti pọ̀jù sọ́dọ̀ àwọn àfáà ẹ wo àwọn tí wọ́n jẹ́ àfáà nílẹ̀ yorùbá mélòó nu wọn ló máa ń so yìgì kó tó súnmọ́ obìnrin ló fi jẹ́ pé nílẹ̀ yorùbá tí wọ́n bá kó àfáà hundred nílẹ̀ tábàbù kéré jù seventy nu àwọn àfáà àkọ́bí ọmọ tí wọ́n bí kò kì í ṣọmọ ọkọ ọmọ oyún ìṣìdọ́ni ló fi jẹ́ pé tẹ bá rí táfà mi ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ tó sì pé ní khalifa wọ́n pè khalifa wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ìdàgbà ọjọ́ tó máa lé ẹ bá dàgbà ilé yìí ò ní tòrò mọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká tún ṣe tí ẹlòmí bá lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ń gbà mí ẹ̀ òun lọ́mọ tóun fẹ́ fẹ́ wọ́n jẹ́ ń dààmú òun lé wọn àfà náà lábá sọ pé eh, ah, ẹ̀yìn ilẹ̀ gọ́ọ̀nà ṣèbẹ́yìn ilẹ̀ gbéra yí lóní súnà tó bá jẹ́ kó ti lóyún ní sí tí wọ́n máa ráyè sọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn ni èyí lẹ̀ wà fà àìmọ́yé èèyàn ah, àfà èyí ni èyí lẹ gọ́ọ̀nà àwọn àfà àwọn tó wá sọ pọ̀ náà gọ́ọ̀yẹ̀ jẹ́ ọlọ́run padà ṣàánú wọn ni wọ́n padà fẹ́yàwó obìnrin dáadáa ló fi jẹ́ pé téèyàn bá wo tí ọ̀gọ̀rọ̀ afá ń sọ ń gbà mí nǹkan á bàjẹ́ ló fi jẹ́ pé kọ́nà ọba kó tún gbogbo wa ṣe kọ́nà kó tún wa ṣe àwùjọ ti bàjẹ́ gan kò wá sẹ́ni tó lè tún àwùjọ ṣe àyàfi àwa náà ni o àwọn màláìka ò ní sọ̀kalẹ̀ láti sọ́mọ inna Allaha la yughayyiru ma bi anfusihim hatta inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim gbogbo àdánwò tẹ kó sí ọlọ́wọ́ ní yí padà àyàfi tẹ́yìn náà bá yí padà gbogbo protest tó ń lọ lọ́wọ́ kọ́ lọ bá wa dẹ́kun ẹ̀ o protest kò sí solution bẹ́ẹ̀ o ó kàn á máa kó wa sí wàhálà ni gbogbo àwọn ìlú tó gún jà lẹ́nìí protest ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ ẹ̀wù bí Syria ti ṣe dì lẹ́nìí ìlú Yorùbá ṣe ń gbé mọ́jọ mọ́ ẹ̀yẹ tó jẹ́ president wọn ni ṣe mọ̀ pé kéèyàn pààyàn ní lẹ́bù pé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ èèyàn ó máa máa padà dààmú èèyàn náà ni Assad òun ló gbádùn mọ́ rárá rárá bóyá bí mo ti sọ fún wájọ́ òun bí ó ṣe program kan ní conference kan ni ló wá gráàdì press conference yẹn ló fẹ́ give speech ó dẹ̀ sọ̀rọ̀ bí ìṣẹ́jú mélòó kan báyìí ló bá sọ fún wọn pé dp òun ti lọ sókè gan wọ́n jẹ́ kó òun jókòó díẹ̀ wọ́n bá fún láì pé kó rest díẹ̀ níbi tí kìíní yẹn dé wọ́n ní láti mú lọ ni kò gbádùn mọ́ rárá ẹ̀mọ́ yẹn èèyàn tó ti pàmbẹ̀ yẹn ni òkú ti sùn property ti bàjẹ́ bóǹgọ́ bá rìn títí tó ń rí bílù bó ṣe rí tẹ́lẹ̀ tó dà bó ṣe dà ẹ̀mí ò lè dùn inú ò lè dùn láíláí ló fi jẹ́ pé ṣe rí gbogbo ìgbà tí aburú bá ti fẹ́ ṣẹlẹ̀ ká máa tètè dẹ́kun ẹ̀ ẹ wo protest aláṣẹ lọ́ríjọ́ wo kí la wá gé látàrẹ̀ nígbà Lagos state government máa sọ̀rọ̀ kí lọ́sọ wọ́n ní tó bàjẹ́ one trillion làwọn á fi tún ṣe tìjọba nìyẹn kò mọ́ ti private àìmọye private yìí ṣe kò lè dìde mọ́ láíláí ẹwà wọn tí wọ́n lọ sílẹ̀ ní ẹjọ́ àwọn ẹlẹ́wọ̀n ìbọn sọ bí pé ó wà ní àwọn ẹlẹ́wọ̀n yẹn sí ẹ̀tọ́ ti padà arrest fún robbery nínú ọ̀tọ́ sílẹ̀ lẹ́wọ̀n yẹn ni o tó ti padà síbi iṣẹ́ olè tó ń jà tẹ́lẹ̀ kó tó lọ prison ó ti padà síbi òjì lọ jà wọ́n padà arrest ẹ̀ ẹwọ wọn ní bókù ti ṣe ń sùn lọ rẹpẹtẹ ní ẹjọ́ mo ń wo fídíò kan lóru mo jáwọ ẹni yẹn báyìí ní pé ẹ̀ẹ́ ọ̀rọ̀ tọ́ sí ilẹ̀ dubai Say my governor, Governor Obaseki, what are you looking? The police people should now come now now. Ah, ọlọ́pàá dẹ̀ ti lé lọ fún ògbòrò. Ẹni pé ìjọba náà fi wálẹ̀ pé a máa jẹ́ ẹlòmínú yóò dọ̀kù láfẹ́ gba ẹ̀mí ẹ̀. Ẹ padà máa bẹ̀bẹ̀ ni pé ìjọba ẹjọ́ ẹjọ́ ẹ bá kó lásìmà wa. Wọ́n sọ wípé orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Èyí ò ní wo pé òǹgbẹ́ǹgbẹ́ òun kò wá ní kọ́ lọ fún ẹ ásìdì mu torí pò gbẹ́gbẹ́ kí solution wà bẹ́ẹ̀ in the name of protest àwọn èèyàn wá ń ba property jẹ́ à ń ba nǹkan jẹ́ káàkiri ẹ wo Lekki bridge táwọn èèyàn bàjẹ́ yẹn ṣé value kékeré ni ṣé àǹfààní kékeré ni bridge yẹn ṣe ni kò ń ṣàǹfààní kékeré náà àwọn ọ̀nà yìí ò rí báyẹn tẹ́lẹ̀ owó lọ́nà sí ẹ wo bí tí làákàyè ẹlòmíì dàrú dé ọ̀nà tíjọba ṣe wọ́n dẹ̀ lọ mú jígà wọ́n dẹ̀ fi ń wó o ẹ̀mẹ́ ló láwọn ìjọba yẹn ń gbàbẹ̀ kọjá ẹ̀ríye brt tí wọ́n sun nígbàtí èèyàn kan sọ mi lè believe lọ pé àsọjù ni ẹni ẹni brt tó sún máa tó 1000 wádà àà brt mélòó ló wá wà lẹ́kọ̀ọ́ gan-an ẹ̀sìgẹ́ but ẹ wo àwọn ibi àwọn ògbádùn brt kò jẹ́ ká mọ yìí àwọn bí island kọ̀ọ̀kan yẹn ẹ̀rí bọ̀ ọ̀yàn bẹ̀rù ti máa pọ̀ ní tí brt tó jẹ́ pé bóyá bí 25 ló price ibẹ̀ tẹ́lẹ̀ wọn wá ní ju méjì lọ àwọn èrò àwa tó ṣe fáṣọlá wọ BRT yí lórúkọ ẹ̀ Sanwó-Olú tó wọ ọjọ́ tó bá fẹ́ kọjá tó dọ̀bú bá mú sàírí ni wọ́n máa bá wọn kílẹ̀ ọ̀nà ó túbọ̀ sí pé gbogbo wàhálà tá ń dalẹ̀ yìí ta ló máa jẹ ìyá ẹ̀ nínú àwọn tó ń polówó pé ẹ gbọ́dọ̀ gbà ẹ jẹ́ àdàrú ẹ jẹ́ àdàrú nígbà tó di kí ní sì ṣe Canada kan ló ti ń fọ òwúrọ̀ yìí bó bá ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní passport wọ́n ní visa ẹlòmí ọmọ ìlú gan ni ọwọ́ kan ti sá lọ èmi àti kútọdún bí gan àlè rí bẹ̀ sá lọ béèyàn bá fẹ́ lọ kútọdún sí òmọ́ ní ìwọ nìkan lásọ̀gbọ̀n gbọ́dọ̀ níbi 10,000 naira lọ́wọ́ ẹlòmí sì bá ní owó àkáǹtì ẹ̀ láyé lọ́rùn kò ní ó wá tẹ̀ jẹ́jẹ́ ká ṣe sùúrù tó bá lọ dàrú pẹ́rẹ́ a máa jẹ máa tó bá ti sọ̀rọ̀ protest ìwọ mùsùlùmí má bá wọn dá sí má bá wọn support ẹ̀ ẹ̀sìn wa takò torí pé ẹ̀sìn wa ẹ̀sìn ọgbọ́n ni ẹ̀sìn òye ni ẹ̀sìn tó jẹ́ pọ́nà ti fi kọ́ wa pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ohun tó máa gbẹ̀yìn ẹ̀ ni ẹlòmí ò mọ aburú àwọn protest yẹn ọ̀ntì nígbà tó náà ń jẹ́ kí akọ̀rí ẹ̀zámpù yẹn pé ọmọ nàìjíríà tó bá ń protest lamẹ́ríkà tó jẹ lọ ẹ̀yẹ má bá wọn try ẹ o sísítẹ́ẹ̀mù tiwọn náà yẹn ṣe kí ni ó yàtọ̀ ẹ̀ẹ́fẹ́ rí bàbá wa náà náà ní sínsìn gbogbo democracy ṣe rí fourteen crate gidi gan báyìí lamẹ́ríkà ọlọ́run fẹ́ fi lapsis tó wà bí òfin ọmọ ẹ̀dẹ́ èyí ó fẹ́ fi hàn wá ni ìbẹ́ ní government of the people ní by the people gbogbo tó ń jẹ́ government of the people democracy kò sí justice ibẹ̀ in any way nígbàtí ìyọ̀kan westerner ni ó analyze it ó ní you said government of the, of the majority what about the minority okay sí eh, Biden òun rí ìbò bí bóyá 77 million Trump ní bóyá bí 73 million àbí okay ẹni tó fẹ́ ṣèjọba ọgbà tó fẹ́ ṣèjọba àwọn 77 million àwọn tó kù yẹn kọ́ wọn yọ́nú sí ẹ wo èèyàn tí ò yọ́nú sí ẹ wo ìjọba Islam ẹ wògbà tí ọba Saudi kú níbi ọdún mélòó kan sẹ́yìn ẹ mọye tán ná fẹ́ election lamẹ́ríkà ni Trump fún rẹ̀ wọ́n ló ná one billion 1,3 billion 1,3 billion dollars US dollars wọ́n ní Biden òun ná ìlò seven hundred million dollars méjèèjì ti lọ bí 2 billion dollars two billion dollars yẹn ẹ̀mọye tó jẹ́ ni one billion dollar ó lọ bí èlò bí almost four hundred fifty million no bẹ́ẹ̀ ni àbí billion. àbí tí owó náà fi ṣe election bẹ̀yẹ almost one trillion ni kò wá mówó tí ẹni tó fẹ́ lọ fún rep ẹni tó fẹ́ lọ senate ẹ̀wọ̀wó ṣùgbọ́n gbà tí ọba Saudi tó kú ẹni tó jẹ́ bí president ìlú wọn láàárín mọ́gírìbì kílẹ̀ kódẹ̀ tó di asuba wọ́n ti yan olórí ilé láì ná wọn náírà tó tó bá fẹ́ compare and contrast pé ìjọba tí wọ́n lò níbẹ̀ yẹn ọba ní àbí tó bẹ́ta ilé táwa ń lò pẹ̀lẹ́ election àbí ò bẹ́ta ó bẹ́ta gbogbo ayé sílé tí ò sí wàhálà kọ́nà ń fún wa níjọba tó dáa kọ́nà ń fún wa lólórí tó dáa ó tó ń kó bá wa ọlọ́run bá ṣàánú wa but àwa ara wa ni àwàtàjọ́ lórí àwàtàjọ́ ọmọ lẹ́yìn kọ́nà kó tún gbogbo wa ṣe nàìjíríà ò lè dá àyàfi tí gbogbo wa bá change ìjọba kọ́ ni gbogbo ẹ̀ problem nàìjíríà ìjọba kéré ń bẹ̀ àwọn aráàlú gangan ò dá ní ohun tó jẹ́ ṣòro wa nìyẹn tí aráàlú kọ̀ọ̀kan bá ti rédì ìwọ tó ta ráìsì tó bá ti ní ráìsì lé 20 naira ìwọ ti sáré 300 naira fún kí wọn náà yí padà kọ̀dọ́kítọ̀ tó bá ti rí pérò pọ̀ bọ́ sọ̀bù báyìí mọ́tò 50 naira aṣọ ní 250 òun náà wá máa pariwo ìjọba nepa wọ́n ṣàná ti ta àríbẹ̀kọ́ ni crazy deal kí nepa náà stọ́ọ̀pù ẹ̀ tó kọ́lọ̀ọ̀bà àdékẹ́ ọlá kó tún gbogbo wa ṣe o kọ́lọ̀ọ̀bà wa tún nàìjíríà ṣe gbogbo òlú tó wà káàkiri àgbáyé kọ́lọ̀ọ̀bà wa tún ṣe abẹ́ náà fúlù amẹ́ríkà wọ́n máa ń sọ̀rọ̀ kan wípé when america sleeps bọ́ọ̀lọ́ ti máa ń wí when America slaves amọ wọn need the world cash code tí nǹkankan bá ṣẹlẹ̀ lamẹ́ríkà kò sílùú tí ò ní àfẹ́ gbogbo àwọn tó wà fẹ́ olórí wa tó wà fẹ́ ṣe Trump kọ́nọ́máwà rọ̀ lọ́kàn kó lè gbéjọba lẹ̀ pẹ̀lú pẹlẹpẹlẹ kí ìlú náà lè gbogbo ayé lè bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ alẹ́bí ń bẹ alára ń bẹ kọ́lọ́ bá wa dúró tì wọ́n kódà ní àwọn tí wọ́n bá wa ti alikọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ tó jẹ́ ara amẹ́ríkà bẹ́ẹ̀ kọ́lọ́ bá wa dúró tì wọ́n ẹ̀mí tí wọ́n máa ká sókè báyìí ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ pàápàá jùlọ black kò ju bí ò lè ṣẹlẹ̀ láàrin ìsìn sí january tó máa gbéjọba lẹ̀ kọ́lọ́ má jẹ́ kó ní wọn lára kọ́lọ́ bá wa ṣèdẹ̀kù fún wọn kó ṣèdẹ̀kù fún gbogbo wa náà àfáwà rọ̀kì ọ̀nà àbá àgbàdúrà yìí àti ṣàdúrà ẹlẹ́hàmẹ́rin fún yín ọ̀nà àbá àṣẹ nírọ̀rùn iṣẹ́ yìí tẹ́ ń kọ́ ọ̀nà àjẹmọ̀ ọ̀nà ajẹ́kẹ́ lè máa wá sí hálùkọ̀ dédé tẹ bá ti ti wá ọ̀nà oníjẹ́kẹ́ máa sùn ní hálùkọ̀ àti ṣéwù àyí náà wá lè ní ọ̀pẹ́ ní fọ́nà àfá Mubarak bó ti ẹ̀jẹ́ pé àwọn lè jẹ nígbà tó ń ṣe hálùkọ̀ lọ́wọ́ kọ́lọ̀ kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀mù python èyí náà wá bẹ̀ ọ̀nà àdúró ti wà Sheikh wa Lukman àfá àgbà lọ́la oníwà sí àgbáyé ọ̀nà àbáwá dúró ti yìí ọ̀nà àbáwá dúró ti yìí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. Roberto Wadi. هؤلاء الإيمان